Exercise 2, columns 2 and 3. An issue. Any issue. Anigba. Anigba. Anila. Anila. yọ, yọ, anịyọ wee, anịwe iwe, alọbe anịọbe alẹ́yìn a ní ẹ̀yìn alọ́kọ́ a ní ọkọ́ a ní ọkọ̀ a ní ọkọ̀ anị ewu anị ilu anị ilu anịla anịla anịwe anị iwe لقى ani ọkọ alẹ́yìn ani ẹ̀yìn aniyọ̀ aniyiyọ̀ aniṣu. Ani